شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته ألا تفهم الله سبحانه وتعالى أترى كاتب يفما شاجوا نبوى محمد صلى الله عليه وآله وسلم àbí Allah subhanahu wa ta'ala akẹ́kọ̀ọ́ ìkẹ́ rẹ̀ àtúrí ajẹ́jẹ́ tán rẹ̀ kọba mọ́ bá wọn sàhábà àti gbogbo àwọn ẹni rẹ̀ tí wọ́n wà lórí ìlànà Nabi sallallahu alaihi wa sallam látàná tó fi dòní tó fi dìjọ al-qiyamah fún wọn lánàá ìpè ìjókòó tàná yóò máa jẹ́ ìtìsíwájú nípa ohun tó ní ṣe pẹ̀lú tafsirul Qur'an ìṣe àlàyé ìfọ́síwẹ́wẹ́ al-Qur'an lónìí a bẹ̀rẹ̀ láti máa ṣe àlàyé súrà tí a ṣàlẹ́sàrẹ̀ nínú Al-Qur'an tí a bá wò a rí pé láti bí ọdún mẹ́ta sẹ́yìn òun náà ni a ti sàdéhùn wípé a bẹ̀rẹ̀ tafsirul Qur'an pẹ̀lú àwọn súrà tó wà lọ́wọ́ sàlẹ̀ bóyá bí ọdún mẹ́ta sẹ́yìn a ṣe àbọ́dún a ṣe tafsiru súratu Naba nígbà àmà láti sóràtà nàbà dé nas ọdún tó tẹ̀lé a ti ṣe tẹ̀síwò láti sóràtà mulk tó fi dé sóràtà al-mursalat tó bákan náà lọ́dún tó kọjá a ti bẹ̀rẹ̀ láti sóràtà mujadila tó a máa tẹ̀síwájú títí a ti parí jíjò eléyìí náà jíjò sóràtà mujadila. أبي الله سبحانه وتعالى كما تعطي نيرون سورة في آفي بيري لو جي أو ناجي سورة الممتحنة سورة الممتحنة وقيل الممتحنة سورة سورة الممتحنة هنا لآفي بيري أو من سورة الممتحنة méjèèjì náà ni ó wọlé nínú orúkọ súrà yìí látara àwọn àlàyé tí bẹ́ẹ̀ Suratul Mumtahina yìí Suratul Madaniyya súrà kan ni tó jẹ́ pé ìlú Madina ló ti sọ̀kalẹ̀ fún àdúgbà Muhammad sallallahu alayhi wa sallam wa hiya salatu ashrata ayat ayat yìí ayà mẹ́tàlá òun náà ló wà nínú súrà náà a ní sóràtù mọ̀mùtẹ́hìnà àwọn tí wọ́n pè ní sóràtù almọ̀mùtẹ́hìnà bí kẹsìrì lè ha wọ́n ní ìtumọ̀ eléyìí òun náà ní almọ̀tẹ́bìrà sóràtù almọ̀tẹ́bìrà sóra tí ó ń ṣe ìdánwò tó ṣe ìdánwò ọlọ́ọ̀bá àdìkọ́lá ti ṣe ìdánwò mi ọlọ́ọ̀bá àdìkọ́lá ó sì fi tú àṣírí àwọn mùnáfìkù ọlọ́run bá nìkan láti tú àṣírí wọn ó sì fi fi ìdí ohun tó pamọ́ sí kọ̀rọ̀ ẹ̀kọ́rọ̀ ọkàn wọn ọlọ́run bá nìkan láti fi lórí tó jáde tó òun náà ló fà sọ pé suratu al-Mumtahina. nígbà náà àwọn méjì wọ́n sọ pé bal sura yìí suratu Bara'ah súrà ìbọ́pábọ́sẹ̀ ni ọlọ́run bá àdéjọ́ láti ṣàlàyé ìbọ́pábọ́sẹ̀ kò lára àwọn tí wọ́n jẹ́ ọ̀ṣẹbọ àwọn tí wọ́n jẹ́ kèfèrí àti ẹbọ tí wọ́n ṣe àti kókòrò tí wọ́n ṣe níbàámu pẹ̀lú ìtumọ̀ tí ń bẹ nínú súrà yìí. bákan náà àwọn mi pè ní súrà tó al-Mumtahana bi fatihi al-ha tí ó máa jẹ́ ismu maf'ul wọ́n ní ìtumọ̀ eléyìí òun náà ni àyà kan tó wà nínú súrà yìí tá a padà débẹ̀ tọ́lọ́wọ́n àlejò aláṣọ fún ànábì sallallahu alaihi wasallam pé tí a bá rí àwọn obìnrin nínú àwọn tí wọ́n ṣe hijira tí wọ́n gbọ́ lọ́wọ́ bá àlejò ọlá tí wọ́n wá bá ẹ̀rẹ́ ànábì sallallahu alaihi wasallam fàmtẹ́hìnù hùn ọlọ́wọ́ bá àdìsọ láni ẹsẹ̀ kí ni ẹsẹ̀ ìdánwò fún wa tẹ́ bá ti ṣe ìdánwò fún wa tẹ́ bá ti rí pé mùmínì ni wọ́n ìmọ̀ ní bẹ̀ lọ́dọ̀ wọn ẹ má lé wọn padà o ẹ má dàgbàrà sọ́dọ̀ àwọn kòkèrè so wọ́n ní bí òun náà ní orúkọ alimọ̀mùtáhánà ti jáde ìpè ó sọ̀kalẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí ó ṣẹlẹ̀ sí ìyàwó Abdurrahman bona house òun náà ni ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí tí orúkọ rẹ̀ jẹ́ Umm Kulthum bintu Utba ibn Abi Mu'ayth. so ala kulli hal gbogbo ìdúwàwù tó jẹ́ èyí tó gbajúmọ̀ nínú orúkọ sóra yìí òun náà ni Suratu al-Mumtahina Suratu sóra tí ó ń ṣe ìdánwò fún àwọn tí wọ́n ṣe kí wọ́n jẹ́ ìnáfìsí tọ́nà ọba àdìsọ́ láti tú àṣírí wọn. sura yìí ó sọ̀kalẹ̀ ní ìlú madina fún anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí a ti síwájú. sura yìí nínú àwọn sura al tó jẹ́ pé ó ní sábàbù nùzúùlù ni kí ni wọ́n pè ní sábàbù nùzúùlù òun náà ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ o jẹ́ pé ọlọ́run ọba àdìsí wa sọ Kùránì kalẹ̀ àyà kan ni àbí odidi sóra kan ẹ lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ irú ìṣẹ̀lẹ̀ yẹn òun náà ni wọ́n máa ń pè ní sábàbù nùzúl kí ni ìlú ṣẹlẹ̀ tí wọ́n fi ṣe kí ni tí wọ́n fi sọ sóra ìkalẹ̀ sọ́rọ́ tó mọ̀ jáhínà yìí ó ní sábàbù nùzúl ó ní ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ tí ọlọ́ọ̀bá àlejòlá tó fi sọ sóra ìkalẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí alimamu Bukhari àti alimamu Muslim Abu Dawud at-Tirmidhi Ibn Hibban al-Bayhaqi gbogbo àwọn tàà sọ yìí gbogbo wọn ni wọ́n gba ìgbà wá ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ wá tí ọlọ́ọ̀bá àlìkọ̀ láti sọ sóra ìkalẹ̀ nínú alimamu Muslim látọ̀dọ̀ Ali ibn Abi Talib radiyallahu anhu Ali ibn Abi Talib ó ní ba'athana Rasulullah sallallahu alayhi wa sallam ana wa Zubair wal Miqdad ó ní ànábì sallallahu alayhi wa sallam ànábì gbé àwọn dìde Ali ibn ó ní ànábì sallallahu alaihi wasallam ànábì gbé àwọn ìdíje ànábì wá sọ pé ètò rawdata fa inna biha da'if ànábì sallallahu alaihi wasallam ànábì sọ fún wọn pé àyè kan bẹ tí wọ́n ń pè ní rawdatu kha ànábì ní ẹ lọ sí nílùú Madina wọ́n ní ibi ìlú tá ń sọ yìí àyè tá ń sọ yìí ó tó nǹkan bíi mẹ́ẹ̀lì méjìlé mẹ́ẹ̀lì méjìlá tó wà láàrin máìsì méjìlá láàrin ìlú yìí sí ìlú Madina anábìwá Madina anábìwá sọ fún wọn pé ó yá ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀yin sì máa lọ sí àyè tá ń sọ yìí

ànábì ní ẹsẹ̀ ti lọ àyè tí mo sọ yìí ànábì ní arábìnrin kan bẹ ẹ̀rì ń bẹ máa ha kitabun fakhudhuhu minha kíra kan bẹ lọ́wọ́ ẹ̀ lẹ́tà kan bẹ lọ́wọ́ arákùnrin yìí o arábìnrin yìí o lẹ́tà kan bẹ lọ́wọ́ ẹ̀ ẹ gba lẹ́tà yẹn lọ́wọ́ ẹ mú lẹ́tà yẹn wá. Ali ibn Abi Talib ó ní kan tọ̀ lákùnà wọ́n náà bẹ̀rẹ̀ sí báwọn ṣe dìde ni à ń bẹ̀rẹ̀ sí lọ tí àwọn ẹṣin àwọn wọ́n ṣe kí ni wọ́n ń fi gágbága lórí bá ti délé ilé lórí tó délé ilé àwọn wọ́n ń sá eré láti lè mú iṣẹ́ ànábì sallallahu alaihi wasallam ṣe ó ní fàyídà nahnu bil mar'a nígbà táwọn ó dé báyìí àwọn sì gómìnà ìkàndẹ̀ ló lọ eléyìí alamun min a'lami an-nubuwah nínú àwọn àpẹẹrẹ ìjẹ́ òtíṣẹ́ òun náà lè fún Ànábì sallallahu alaihi wasallam nítorí pé Ànábì sallallahu alaihi wasallam kò mọ̀gbà tí arábìnrin ikú onílù Madina ọlọ́run bá àlejò ọlá ló fún Ànábì nírò ipe arábìnrin báyìí ń bẹ lọ́nà àbí báyìí nǹkan báyìí sì ń bẹ lọ́wọ́ ẹ̀ Ali bin Abi Talib ó láǹbá rí arábìnrin yẹn ó ní faqulna akhriji alkitab àwọn ní ọya mútíra tí ń bẹ lọ́wọ́ rẹ̀ jáde wọn ò tí ẹ̀ béèrè ìgbàta lọ́wọ́ ẹ̀ mútíra tí ń bẹ lọ́wọ́ rẹ̀ jáde ilé ẹ̀kọ́ tó wà ń bí òun náà ni pé làbájá nàbí sallallahu alaihi wasallam fún wa wọ́n gbà ìpé dòdò ni wọn ò ṣe méjì lórí ẹ̀ pé ẹjẹ́ ká wò pé káṣẹ̀ bọ́bọ́ ṣe investigation ẹjẹ́ wádìí lọ́wọ́ ẹ̀ pé ṣe òun ṣe ń gbọ́ títí àkànbẹ lọ́wọ́ rẹ̀ lára o wọ́n débẹ̀ ní ó tí àtúndẹ lọ́wọ́ ẹ̀ jáde arábìnrin wa sọ pé màá má ìlú kìkà kò sí àkàn lọ́wọ́ mi ó parọ́ pé kò sí àkàn lọ́wọ́ o wàkúlìnà làtúkùrì yánà kìkà áwò làtúkì yánà kìyà wọ́n ni ṣé ó mú tí àti ń bẹ lọ́wọ́ rẹ jáde áwò làtúkì yánà kìyà àti ká sì jẹ́ ọgbà tó

àwọn abẹ́ ọ̀ṣẹ́ wọn ni ọlọ́gba kíní kan wá wọ́n wá ń kú wò lójú ọ̀nà tí àkùnfẹ́ ohun ti ń bẹ́ẹ̀ nù rẹ̀. alìkí náà ti sọ àlè ó ní àwọn wá mú wá bá nàbì sallallahu alaihi wasallam àwọn mú lẹ́tà yìí wá bá nàbì sallallahu alaihi wasallam fa idha fihi min Hatib ibn Abi Balta ó nígbà tí mo ṣe lẹ́tà báyìí lẹ́tà báyìí látọ̀dọ̀ Hatib bùn àbí balùtà ọ̀kan náà àwọn sàbí ànábì ọ̀kan náà àwọn tí wọ́n jagun bá pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ọ̀kan náà àwọn almuhajirun tí àwọn kèfèrí lé jáde kò nílùú maka hátì bùn àbí balùtà ọba ti pé lẹ́tà yìí wá látọ̀dọ̀ hátì ọmọ àbí balùtà ìmọ̀lẹ́tà wa ń lọ إلى ناس من المشركين من أهل مكة lẹ́tà yìí Hatib bin Abi Balta'a ó kọ sí àwọn kan nínú àwọn ẹlẹ́bọ nínú Mẹ́kà ó kọ sí wọn sí ló kọ sí wọn fún tí ó ní bísínẹ̀sì kan níwájọ́ ní papọ̀ ní abúlájọ́ nǹkan ní ìgbẹ́ láàrin wọn ẹ̀ eh, yòkùbírù hún bìbá àbí amúrí Rasulullahi sallallahu alaihi wasallam ní ṣe Hatib bin Abi Balta'a àkọsílẹ́ta yìí pé Hatib bin Abi Balta'a ń fún wọn ní làbárì nípa alámọ̀yá Ànábì sallallahu alaihi wasallam nípa àwọn mùsùlùmí nípa ìpalẹ̀mọ́ tí Ànábì sallallahu alaihi wasallam tí Ànábì ń ṣe láti lọ lè ṣe kíni láti lọ lè bá àwọn ìfèrí láti lọ lè bá wọn jagun àwọn alamọ́ta. kí ní bẹnu lẹ́tà yìí wọ́n ní inú lẹ́tà yìí ìtàbí a ti gbọ́dọ̀ àdìgbàsá àkọsí kọ́ntẹ́ntì ẹ̀ òun náà ni pé a máa bá àbí lẹ́yìn ìgbà náà fàyínà rasúlàláhì sallallahu alaihi wasallam dádájọ́ ànábì anábìsẹ́ sọ́nà ti wá bá yín o pẹ̀lú àwọn ọmọ ogun kan àwọn ọmọ ogun yẹn dà gẹ́gẹ́ bí òru ìtumọ̀ eléyìí ni pé wọ́n pọ̀ débi pé wọ́n sùn lọ bí òru yẹ̀sí ìrò kàṣẹ́yìn tó yẹ pé àwọn ọmọ ogun tí ń sọ yìí tánà bí ń kó bọ̀ wá bá yín yẹ̀sí ìrò kàṣẹ́yìn kàṣẹ́yìn wọ́n ń bọ̀ wá bá yín jẹ́ àgbàrá ni bí ìgbà tágbàrá bá ń sàn bọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti ń bọ̀ wá o wà ó fi ṣe mú bi láà mo wá búra pẹ̀lú Allah fún yí law lam yasil ilaykum illa wahda ó ní òun búra pẹ̀lú Allah fún yí tí àwọn ọmọ yìí tí ò bá wá fọ́ ipá ìnàbìrì kan ló wá bá ẹ̀yìn kí èsì pé ó wá pẹ̀lú àwọn kankan la'azfarahu Allahu alaykum la'azfarahu Allahu ni yóò jẹ́ kó tánàbí nìkan bá dá wa ká tó wá sọ pé adúrà àwọn ogun tí ń kó bọ̀ wá wọn wà á jẹ́ aláwọ̀ mọ́ ìdà tánàbí bá sì dé tó bá wá òun náà ni alákọ̀yà tí ó ràn ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́ tẹ́lẹ̀ yìí apá nínú àwọn onítẹ̀síwò àwọn sọ pé kọ́ńtẹ́ǹtì ti ń bẹnu lẹ́tà yìí ànábì wa ka lẹ́tà nígbà wọn ka lẹ́tà yìí tán kí là ànábì ṣe nígbà wọn ka lẹ́tà yìí hati bin abi balta òun náà bẹ́ẹ̀ jòkó ànábì wa ní ya hati ma hada ànábì ní ìrẹ̀ hati ìwòlélé principle of fair fair hearing táwọn ilé ìbò máa ń sọ ife àwọn ohun tó bá ṣẹlẹ̀ ẹjẹ́ òun náà ṣe kí ni ẹjọ́ sọ tẹnu ẹ ẹ̀ríkẹ́ ìdí ń bẹ nù sọ́nà lẹ́gbẹ̀sọ̀tà wà ní òkèlà òkè pẹ́ ẹja gbọ́ tẹnu ẹ̀ àti rúkọ tẹ̀pẹ́ lómi wọ́n ni, kí lẹ́tọ́ fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ ah, ṣèkókọ̀ rẹ̀ níbẹ̀ yìí tó hàn bẹ́ẹ̀ yìí ẹ̀jẹ́ ká ṣèdájọ́ lérí ẹ̀ kẹ́lẹ́ mọ́ ṣùgbọ́ kankan lẹ́nu rẹ̀ mọ́ anájìlì àfáàfin mahada anájìlì rẹ̀ hafin ewu lélẹ́ yìí kí lè sì fi hafin fún anájìlì sallallahu alaihi wasallam ó ní la ta'jal alayya ya Rasulullah ẹ̀ ilé ojúṣe ọlọ́run má kánjú lé mi lérí o má kánjú ṣèdájọ́ lé mi lérí inni kuntu imra'an mulsaqan fi Quraysh ó ní sọ̀rọ̀ mọ̀ pé mo ṣe wáyé àfòmọ́ni ní láàrin àwọn Quraysh ìtumọ̀ eléyìí náà ni pé mi ìfẹ́ bí wọn àfòmọ́ni ní àwọn kan حاتب بن أبي بلتعان من أهل اليمن ọmọ yìí ará abúlé yaman lòun ó kàn wá lọ́dọ̀ àwọn Quraysh ó wá ṣe kí ni ó darapọ̀ mọ́ wọn ó wà lábẹ́ protection wọn bọ̀ kìí ṣe kí ni kìí sọ ọmọ wọn nípìnlẹ̀ ó ní ànábì sallallahu alaihi wasallam ó ní wọn náà mọ̀ pé àfòmọ́ni ní lára wọn walam yakun min anfusiha wọ́n ní hati bin abi balta yìí kò sí lára àwọn kí sára àwọn Quraysh wa kana mimman kana ma'aka min al-muhajirin lahum qarabatun yahmuna biha ahli ó ní ànábì sallallahu alaihi àwọn ẹbí nínú àwọn Quraysh tó jẹ́ pé pẹ̀lú àwọn ẹbí tí wọ́n nínú kùrẹ́ṣì yìí yàmúnà bí ha àlè òun náà ni wọ́n fi ń pòtẹ́kì àwọn fámìlì wọn òun náà fi ń pòtẹ́kì àwọn fámìlì wọn pẹ̀lú yìí hasibu nabi bàtà ó ń sàlàyé fún anabi sallallahu alayhi wa sallam ìpè ìlànà anabi mọ̀ ìpè gbogbo bá ti lágbára tó ìpìlẹ̀ ẹ̀jẹ̀lẹ̀jẹ̀ wọn jẹ́ o kò sí àwọn yorùbá máa àwọn yorùbá náà máa ń pa lówe wọn ni a kì í lé ọmọ burúkú fún ẹkùn pàjẹ òun náà ló fà á tó bá di láwùjọ wa tá a wà lónìí tó bá di ọ̀rọ̀ pé ọ̀rọ̀ sẹ̀ láàrin oníṣúná àti oníbídà ẹ́ kò sí bí ó ṣe rí àwọn tí wọ́n ṣe kíni àwọn tí wọ́n jẹ́ ìpìlẹ̀ wọ́n ṣe kíni wọ́n sọ ìpìlẹ̀ gbogbo gbogbo ẹ bá ṣe lágbára tó wọn ò ní ṣe kí ogun ìyẹn kó wá mú àwọn gbàgbé ìpìlẹ̀ pé à ẹ̀jẹ̀ wa lélẹ́ yìí o wọ́n pòtẹ́kẹ̀ kọ́dà tí wọ́n bá ní pòtẹ́kẹ̀ ní ojú gbangba kọ́dà yìí máa dé sí èdè pé ẹnu yóò jáde sí gbangba láti pòtẹ́kẹ̀ ìtànà àfa akọ́lọ̀ kó bá wa fi dáadáa fún wa nígbà tí àfa yìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe súnà wàhálà wa dé ogun lágbára gan wọ́n wá ń fi sínú àfa yìí wọ́n fi sínú àwọn débi pé wọ́n sì lé àfáàná jáde lé wọ́n sì lé màmá wọn jáde ìdí mo fẹ́ lò mẹ́ nígbà tí bàbá ṣẹ́ẹ̀kì náà wá ṣaláìsí wọ́n wá lọ síbi jànáza wọn bẹ̀ẹ̀bẹ̀ ìkánú àwọn ògbó ta ìjọ ní dídá òun náà bẹ̀ẹ̀bẹ̀ òun náà ti kú kò sí láyé báyìí ó wá rí àfáà tí ṣẹ́ẹ̀kì sọ yìí àwọn èèyàn wá ń tọ́ka sí pé ọmọ tí ń ṣe súnámù ẹlé ìṣọ́ ìwá kọjú sí àfá ẹkún ló ṣẹ̀tẹ̀ pé ọmọ àlè ọmọ àlè ilé lágbàjábà yìí nìwọ̀nyí nínú àwọn tí wọ́n gbógun tí tí wọ́n ò dúró ṣe àfá yìí wọ́n ṣe jáde lé ẹnìkan ló pé ti fẹ́ràn wọ́n pè lọ́mọ àlè wọ́n jọ kúnra wọn lọ́wọ́ láti ṣe kí ni láti bá jà lọ. irú ẹ̀ náà ni a ti gbọ́n àdìbá sáàárọ̀ ìpè lóòótọ́ àwọn kùrẹ́ìṣ bí wọ́n ṣe lé wa jáde nílùú mákà síbẹ̀síbẹ̀ àwọn tí wọ́n jẹ́ tí wọ́n mọ̀ wọ́n o wọ́n sì ń ṣe kí ni wọ́n sì ń pòtẹ́sì dúkìá wọn wọ́n sì ń pòtẹ́sì ẹbí wọn. a ti gbọ́n àdìbá sáàárọ̀ ó nípa àbábùtù ìrìfáàtà ti ní ìdáríkà mílíọ̀nù أن أتخذ فيهم يدا يحمون بها قرابتي حاجب بن أبي بسعة onígbà tó ti kòòrò tọ́lọ̀wọ̀n tó ń jẹ́ bí wọn yóò ti kọjá òun iṣẹ́ bí wọn tó ń sì lọ́pọ̀ tí ní ti eléyìí òun náà wá wò pé kóun náà ní ọrẹ kan tóun náà sí wọn kóun náà ní ọwọ́ ọrẹ kan tóun náà sí wọn tó jẹ́ pé ọwọ́ ọrẹ tó bá náà sí wọn yìí òun náà ni wọ́n máa ṣe kí ni wọ́n máa wò máa ń la òun náà ni wọ́n máa rántí lára òun tí ó fi máa bọ́ òun náà mójútó àwọn ẹbí òun ó ní ìdí tó bá tóun fi fẹ́ẹ̀lì ó ní wàlá àfàálùbó kó fọ̀rọ̀ rẹ̀ wàlá ti dáadáa ní àdì ìdí mo ṣe yìí kí n ṣe nítorí pé mo di kèfèrí o mùsùlùmí náà ni mí wàlá ti dáadáa ní àdì yìí kí n sì gbẹ́sẹ̀ sẹ́yìn kúrò nínú Islam kì í ṣe pé kèfèrí ni mí tẹ́lẹ̀ kí wọ́n á fi pamọ́ bẹ́ẹ̀ kìí ṣe pé mo wá jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ àmọ́ mo ti wá ṣe kíni mo ti wá bẹ̀rẹ̀ sọ ìkó ní islam èyí tó fà á ni mo fi ṣe é rèé wà láàrin bọ́n bèèrè kúkúrú bàdà islam kìí ṣe pé mo ṣe ń torí pé mo yọ́nú sí kúkúrú lẹ́yìn ìgbà tí mo ṣe kíni mo ti jẹ́ mùsùlùmí. ah nígbà tí hati bin abi bakra nígbà tó ṣàlàyé ìfọ̀ anabi sallallahu alayhi wa sallam èso lànà bí fọ́ وقال النبي صلى الله عليه وسلم صدق ànábì ní òdodo ni átìkù sọ̀rọ̀ bó ṣe rí náà lórí tó sí gbogbo àlàyé tó ṣe yìí Umar ibn al-Khattab radiyallahu anhu kò rí ní nǹkan tó tó fún láti ṣe kíni láti gbé ìgbésẹ̀ tó pé Umar wò pé nítorí ilé lásán gbogbo wá gbé ìgbésẹ̀ yìí tóbi lágbára tó báyìí Umar wá ní da'ani ya Rasulullah ìrànlẹ́bì fún mi yọ̀dà da'ani ìrànlẹ́bì tú mi sílẹ̀ adòrìbọ̀ ònùkọ̀ àádàl mùnáfì tú mi lẹ̀ fi bẹ́ orí mùnáfì kì í. fún mi yọ̀dá kí n ṣe gíní kí n sórí ẹ̀ka rẹ̀ mùnáfì kì lélẹ́yìí tòun tí àlàyé tó ṣe bá ànàbì sallallahu alaihi wasallam tòun tí pé ànàbì sallallahu alaihi wasallam sọ pé ah in tí àdí ìbúnà tàbáwò ọ̀rọ̀ yìí sí àwọn aṣọ tó Umar ibn al-Khattab ó tapà Nabi sallallahu alaihi wasallam lẹ́yìn àtà Nabi sallallahu alaihi wasallam tó pé ìdìbò rí rárá kò tapà Nabi sallallahu alaihi wasallam bóyá ni pé Nabi sallallahu alaihi wasallam nǹkan tí Hatib ibn Abi Balta'a àlàyé tó ṣe yìí Nabi sallallahu alaihi wasallam fi yẹn nílẹ̀ ipe bí ìkànnì ti máa ń dànù òdodo ni òdodo ni wípé àbí ìwọ̀n hásìbìnà àbíbájà kò ní fámílì kìí ṣe pìlẹ̀ wọn òdodo ni pé àwọn tó bá jẹ́ pìlẹ̀ wọ́n ṣe kí ni wọ́n dá gbogbo ara wọn bẹ́ẹ̀ òdodo ni pé tí èèyàn bá ní dáadáa tí èèyàn ṣe fáwọn kan tòun ti bóyá jẹ́ pé èèyàn ṣe kí ni èèyàn ṣe pìlẹ̀ èèyàn ṣe bí wọn wọ́n mọ wọlá orí ẹ̀mọ́ yẹn lá ànáde ní òdodo ló sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí eh, hasi bin abi bàtà tó sọ pé wọn ò di pèsèrè o wọn ò fẹsẹ̀ fẹsẹ̀ kónú islam o kéde tó kó ń yọnu sí kúkúrú o anabi sallallahu alaihi wasallam ni. ṣùgbọ́n tá a bá wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí gan ìṣẹ̀lẹ̀ ńlá sán gan káàkiri máa ma ìdí ń bẹ iṣẹ́ mùnáfíkì náà ni pé kó sígbà tó ń wà ní pẹ̀lú ní gbangba yóò dúró sí ní gbangba ẹjọ́ máa ṣe wọléwọ̀de ṣùgbọ́n nínú ọkàn rẹ̀ kò sí pẹ̀lú yín yóò máa wá ṣiṣẹ́ tọ ọ̀nà láti ṣe kíni láti gbógun jà yín ní ọ̀nà tí yóò pa ọmọkùnrin tẹ̀ níma. anábì sallallahu alaihi wasallam anábì wa sọ fún Umaru anábì wa ní innahu qad shahida anábì ní Hadi bin Abi Bakr ó wà ní àwọn tó jagun Badr ó wà ní àwọn tí wọ́n jagun Badr tó jẹ́ pé àwọn owó nu àwọn asáàbì tó lálẹ́ àwàlú àwọn àkọ́kọ́ nu nígbà tí ìsìláàmù lé ní gbóná gbòòrò nígbà tí ìsìláàmù wà ní gbóná gbòòrò nígbà tí ò ṣe ẹ̀gbọ́n tẹ́yìn òbúkátà sí láti jẹ́ mùnáfìkì lásìkò táà ń sọ yìí wọ́n sọ láti mọ́ta ẹnìkan kò bùkátà sí láti jẹ́ mùnáfìkì nítorí pé mùnáfìkì kúrú ló nígbà ẹbọ òun náà ló ṣe kíni òun náà ló gbòde lásìkò yẹn kò sí ẹ̀ṣẹ́ nìkan tó bùkátà sí láti wá ṣe kíni láti ṣe wá máa ṣe mùnáfìkì ẹgbẹ́ máa ṣe ìgbà tí mo wà pẹ̀lú ikú kíni ẹ̀yin tẹ́ jẹ́ mú mi ní lásìkò bá yẹn àwọn ẹ̀yin tẹ́ ní láti máa ṣe kíni láti máa farapamọ́ ànábì wa kà sí èṣù Umar ìnáwó kàdùṣẹ́ ìdàbàdàn ó jagun bá dàrí ó wà ní àwọn tí wọ́n jagun bàtù anájúwá ní wọ́n máa yìí dìdì ìwọ́n mọ́ ọ̀gbùn lọ́tọ́ ó má bóyá làálọ́wọ́ ìtọ́lá àádá ààrẹ bàtù ó bóyá lọ́wọ́ bá àlékiọlá ọlọ́wọ́ bá àlékiọlá ti na ijú tó àwọn tí wọ́n jagun bàtù tọ́lọ́wọ́ bá àlékiọlá wá ń sọ fún wọn pé ìmọ̀lú máa ṣe tẹ̀lé ọ̀bẹ́lọ́wọ́ bá àlékiọlá ti sọ fún wọn pé ẹ máa ṣe tó bá wù ẹ máa ṣe tó bá wù yín ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọba àdéjọ láti sọ fún wọn pé ẹ máa ṣe tó bá wù yín látara kí ni látara pé ẹwà náà àwọn tí wọ́n jagoba jù Ànábì sallallahu alaihi wasallam ó ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọba àdéjọ láti sọ fún ti tọ́lọ̀ ọba àdéjọ ẹ́ alijọla ọba tó yọ́nú síyàn tó sì tó sì báyàn ṣàdéhùn àlìjánná ọdún tó túmọ̀ pé ọlọ́run ọba àlejòlá bínú sí ma. gẹ́gẹ́ bó jẹ́ pé ẹ̀tọ́ ọlọ́run bá ti sáǹpù ya rẹ̀ kó tó kò o ẹ wo àbúlà àbúlà ń bẹ láyé tó jẹ́ pé wọ́n sì ń ka tàbátì wọ́n sì ń ká tó náà ti ń gọ́sẹ́ sí ọlọ́ọ̀bá àríkẹ́ láti sọ pé ó wọná kò sí fún láyé àbúlà àríwá ló bẹ́ẹ̀ tó fi parí ẹ̀ ìdínà rẹ̀ náà ilé iná wà lára àwọn ọ̀sán tí ó mọ̀ sọ́kà fún wa pé Al-Qur'an ọ̀rọ̀ ọlọ́ọ̀bá bá àríkẹ́ ọlá èyí ó máa ṣe wàhálà ní pẹ̀lú ìjọsìn pẹ̀lú àwọn ìforíkalẹ̀ fọ́lọ́mọba àdìsọ́lá àtàwọn gbogbo iṣẹ́ olóore kí lè ó máa béèrè èyí ó máa béèrè lọ́dọ̀ ọlọ́mọba àdìsọ́lá nítorí pé fọ́lọ́mọba àdìsọ́lá bá ti yọ́nú sí ẹ̀kọ́ nígbẹ́ nísìmá fọ́lọ́mọba àdìsọ́lá bá yọ́nú sí yàn gbogbo ohun tí ọ̀nà tó lè gbà kí ẹ̀ máa fi rí bínú ọlọ́mọba àdìsọ́lá ṣe kí ni yóò ti fínà rẹ̀ tí yóò fi parí ìgbésí ayé ẹ̀ sórí ìyọnu yẹn àdájọ́ wa sọ fún Umar ibn Khattab pé ọmọ bẹ́ẹ̀ náà ọba àdìsọ láti nájú pé àwọn tó jagun bá dàrẹ́ tọ́lá ọba àdìsọ láwọn sọ fún wa pé ẹ̀rọmọ́lù máa ṣe ìtọ́n bàbá ìdàkọ́ tó lọ bẹ́ẹ̀ náà ọba àdìsọ láti sọ fún wa pé ẹ máa ṣe tó wá wù yín o gbogbo tó wá wù yín ẹ máa ṣe ẹ mo ti ṣe kí ni mo ti ṣàkóríjì fún ìṣẹ̀lẹ̀ yìí òun náà ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí ọlọ́run ọba àdìsọ láti wá sọ Suratu al-Mumtahina tọ́lọ̀ ọba àdìkẹ́lá fi sọ̀kalẹ̀ fún àníbà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba àdìkẹ́lá fi kọ́ àwa mùmìnì ó fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ìṣe báwo la ṣe máa lò pẹ̀lú àwọn kèfèrí àwọn ẹlẹ́bọ tí wọ́n ṣe mùsùlùmí kí ni ààlà tí ń bẹ láàrin wa àti wọn ǹjẹ́ ààlà ń bẹ láàrin wa àti wọn ǹjẹ́ kò sí ààlà láàrin tó bá ní àyà yìí lọ́wọ́ bá àlekẹ́lá fi kí ni sóra yìí lọ́wọ́ bá àlekẹ́lá fi yànnà ogun fún wa òun náà ló fà tá a sọ pé àwọn míì pè ní sóra tún bàrọ̀ à sóra tí ó ṣàlàyé ìbọ́pábọ́sẹ̀ ìṣẹ̀lẹ̀ tó bá jẹ́ mùmínì yóò ṣe kí ni yóò bọ́pábọ́sẹ̀ kó níbi kí ni kó níbi àwọn tó wọ́n jẹ́ kékeré ni òun náà wọ́n fi sọ fún wa pé inú tààrífù tá à ń pè ní Islam ẹ̀rí pé nínú tó kó ìsáàmù sínú al-bara'atu min ash-shirki wa ahlihi al-istislamu lillahi bit-tawhid wal-inqiyadu lahu bit-ta'ah wal-bara'atu min ash-shirki wa ahlihi àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ yọ sọ́nù wọ́n ti jẹ́ mùsùlùmí lóòótọ́ ó sì di pàṣẹ sẹ́lẹ̀ ń tẹ̀lé tọ́lọ́wọ́n bá àdìtẹ́ ọlá ó wá kú pé kó bọ́ pábọ́sẹ̀ kó níbi ẹbọ àtàwọn kan ṣe láwùjọ wa lónìí ẹ̀rẹ́ lómìn yóò ní a ah, èmi ò gba ẹbọ èyí gba ogun tó ṣe ń gbọ́ ò tá ẹ̀mí mi ò takò wọn èyí gbà gbọ́ àbí ìṣègìní àmọ́ ìtakò wọn o ti ní problem níbi kíni alìbàrọ̀ ọ̀rọ̀ kíláàsì o gbọ́dọ̀ kórìíra o gbọ́dọ̀ kórìíra ẹbọ ó tún wá ṣègìní ó wá kórìíra àwọn tó fẹ́ bọ́ ó kórìíra kúburú ìṣe kèfèrí ó tún wá kórìíra àwọn tó wọ́n ṣègìní àwọn tó wọ́n ṣe kò sí ìgbàgbọ́ fà á o kórìíra wọn tó ń ṣe kì í ṣe personal interest ó kórìíra wọn nítorí pọ́lọ̀ ń kórìíra wọn ni torí pọ́lọ̀ ọba àdìsọ lóò ṣe kí ọlọ́wọ́ ọba àdìsọ lóò fẹ́ràn àwọn ti pèrí o ọlọ́wọ́ fẹ́ràn àwọn lẹ́bọ̀ anábì sallallahu alaihi wasallam anábì ní tó bá jẹ́ pé ilé ayé tá a wà yìí tó bá jẹ́ pé tá a bá gbé e sórí òṣùwọ̀n ó bá lè wọn ìyẹ́ eṣinṣin ni dèdè nǹkan tí ìyẹ́ eṣinṣin ó wọ̀n tá a bá gbé ilé ayé sórí òṣùwọ̀n tí ayé bá lè wọn dìde rẹ̀ ni màsákọ̀ mìíràn àti rán ṣàgbàtàmà ọlọ́run bá àlékẹ́ ọlọ́run jẹ́ kí tètè rí mọ́mí gẹ̀ẹ́kan láyé ibi tọ́lọ́run lè tún wọlé ṣùgbọ́n nígbà tó jẹ́ pé ilé ayé òun tẹ́lẹ̀ náà ọlọ́run bá àlékẹ́ ọlọ́run tẹ́bílì kò sí ẹ̀ká sí ọlọ́run bá àlékẹ́ ọlọ́run kà á fún ilé ayé ó yẹ pẹrẹ òun náà ló fà tó fi jẹ́ pé ẹ mọ̀ dáhùn jẹ́ pèrí ẹ mọ̀ láwọn tí ò gbọ́lọ́ gbọ́ ẹ mọ̀ láwọn tí ẹlòmí tó kára ìlọ́lọ́ ga ẹni pé ìṣẹ̀mí yóò ṣe gíní yóò ṣùgbọ́n dámọ́rin ẹ mọ̀ àwọn òpin àwọn tá a jẹ́ mùsùlùmí àwọn tá a gbọ́ lọ́wọ́ bá àlékẹ́ ọlá gbọ́ ìbò ni a wá mú wa báyìí ó ṣe láyà nàbí sallallahu alaihi wasallam nàbẹ ó máa gbọ́dọ̀ fàtọ àwọn ọ̀rọ̀ bí ọlá ọhánì ọlọba nàbí sallallahu alaihi wasallam ni wọn sọ fún ànábì pé àyà ipò fẹsí Ọlọ́run ló sì rán wa ó sọ fún akọlọ náà ló rán wa àwọn tí wọn gbọ́ lọ́wọ́ bá rẹ jọlá gbọ́ àwọn kọ ikọ àwọn kọ kíkọ gbogbo àwọn ọba yìí àwọn ọba fúrùs àwọn ni àwọn ń jí àbáyé èsì wo làwọn ìṣòwò àwọn àlè ànábì ní àmà tẹ́gbọ́ à ń tẹ̀kú ní aláhùnmù dúnìyà wà lánà ìfọ̀síọ̀. ìrẹ́ umar tí kò súnmọ́ ni sínú rẹ̀ yọ sí kó jẹ́ pé ayé nìkan yóò jẹ́ sí wọn wà lánà àfihàn àwọn aláàtẹ̀kí ni àwọn aláàní ìgbẹ̀yìn ọlọ́run náà sọ fún aláàlùkọ́rán pé wà lánà àfihàn tó ayérún lákàmínà ìlà ó sọ fún agbófin tó wà láàfihàn tó ayérún wà àbùkọ́ ayé táwọn ní ìlú sí yóò tàn àwọn jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ tán bá lò yóò tẹ́ ṣùgbọ́n ìjọ ìgbéra ìfìyàmà yìí òun náà ní kíni òun náà ní àbùkọ òun náà ní ó ṣẹ́kù ọkàn ọmọ ìwà balẹ̀ pẹ̀lú tánà ní ṣùgbọ́n wà ní sọ́lá ọlọ́run bá ní kí ọlọ́wà ń sọ fún wa inú suratul Mumtahina ayé alákọ̀ọ́kọ́ a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ọlọ́run bá ní kí ọlọ́run yá ayyuhal ladhina amanu la tattakhidhu aduwwi wa aduwwakum awliya tulquna ilayhim bil mawaddah وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم بهذا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل. الله تعالى sọ fún wa nínú ayá yìí ó ní yá alẹ́bí na àmọ́nì ọlọ́run bá lè tí ọlá pé àwọn tó jẹ́ mùmí ní òdodo aṣọ fúnra pé ibi tọ́lọ́run bá lè tí ọlá bá ti pé áàrùn imán àwọn tó gbọ́lọ́run bá lè tí ọlá ń pè níbẹ̀ àwọn ummatul ijaba gbogbo àwọn bá tí ọlá rán sí gbogbo èèyàn pátápátá

sáàdẹ́bí kọ́kọ́ pé àkọ́kọ́ pèpè pé gbogbo ẹ̀yin èèyàn pátápátá wọ́n gbogbo ọlọ́gbà fún ẹ máa jọ́sìn fún olúwa ọba yín ọba tó dá yín ọba tó ní kápá lórí yín alladhi khalaqakum ọba tó kó náà ló dá yín walladhina min qablikum la'allakum tattaqun àtàwọn tó síwájú yín náà ló dá wọn. ilẹ̀ wọn níṣìn àwọn wo ni ọlọ́wọ́ àwọn tọ́lọ̀ ọba àlejò ọlá ń bá wí àwọn náà ni àwọn tí wọ́n ṣe kiri wọ́n ti ṣe tàkíkún imán bìjẹ̀mí alkaali àwọn tí wọ́n ti mú ìgbàgbọ́ wá sódodo àti gbogbo àwọn orígun ìgbàgbọ́ yẹn alimán bílá wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wal qadar khayrihi wa sharrihi àwọn orígun ìgbàgbọ́ mẹ́fẹ̀ẹ̀fà àwọn tí wọ́n ti ṣe kiri tí wọ́n ti nígbàgbọ́ pẹ̀lú àwọn wọ́n wọ́n nígbàgbọ́

àwọn tó bá ti nígbàgbọ́ àwọn lágbọ́dọ̀ máa bá ń bí tó bá jẹ́ àṣẹ tọ́lọ̀ ọba àlejò lábẹ́ jẹ́gẹ́ tó bá fẹ́ pa wá bí a yíwa lẹ́dínlá àwọn ọmọ kútìbà alékùn òsìyà ẹ̀ṣẹ́ tọ́lọ̀ ọba àlejò lágbọ́ àwọn tí wọ́n ti fi tàbíkùl iman ọlọ́run ọba àlejò lábẹ́ ní kútìbà alékùn òsìyà ẹ̀yìn láni ẹ̀ má gbàwẹ̀ o kì í ṣe gbogbo èèyàn ọlọ́run ọba àlejò lọ́wọ́ sọ pé yá yíwa náà bá yí bẹ́ẹ̀ ọlọ́run bá àlejò láti dá wa sàlẹ́sà pé àwọn tá a jẹ́ mọ̀mọ́ nínú bẹ́ẹ̀ náà wá ní ọlọ́run bá àlejò láti sọ níbi sọ́ọ̀tù mùsùlùmí ọlọ́run bá àlejò láti pàkíyèsí ó ní ayé wa lẹ́ni náà àmọ́ ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ mọ̀mọ́ nínú òdodo tẹ́ ẹ mọ̀ pé ọlọ́run bá àlejò láti gbọ́dọ̀ òdodo látẹ̀tẹ̀tìlú

lọ́lọ́ ọba àdìpẹ́ láti sọ pé láti ẹ̀tẹ́kìlú àdúwí wà àdúwàkùn àwòrìyà ẹ má mú àwọn ọ̀tá àtẹ̀mí tó jẹ́ pé ní orí tó ń jọ́ta fẹ́mi náà wọ́n ti jọ́ta fẹ́yìn náà ẹ má mú wọn ní kíni àwòrìyà ẹ má mú wọn ní àwọn alákọ̀yà sí o ẹ má mú wọn ní wọléwọ̀de tó jẹ́ pé ẹjọ́ máa ṣe kíni ẹjọ́ máa jálá sílé ara yín ẹ má mú wọn lọ́rẹ̀ẹ́ ayò ọlọ́run bá àlejò láwá ní tulquna ilayhim bil mawadda kẹ́ẹ̀mà wá ṣe kíni ẹ̀mà nífẹ̀ẹ́ wọn tulquna ilayhim bil mawadda àwọn kan náà àwọn tẹ̀ sí wọn ní báwù tó wà ń bẹ̀rẹ̀ wọn ní báwù záyídà ni ayé tulquna ilayhim bil mawadda ẹ̀mà ṣe kíni ẹ̀mà tìtẹ̀ hàn sí wọn kẹ́ẹ̀mà nífẹ̀ẹ́ wọn táwọn náà mọ̀ pé á ah, ẹ̀wọ́n ṣe kíni ó nífẹ̀ẹ́ àwọn ọlọ́run bá àlejò láwá ní waqad kafaru bima ja'akum min al

lẹ́yìn tí wọ́n ṣe pètè rí pẹ̀lú nǹkan tí ọlọ́ọ̀bá àlejò ọlámúwá fún yí lódodo kí wọ́n tún wá ṣe yukhrijuna ar-rasula yukhrijuna ar-rasula wa iyyakum an tu'minu yukhrijuna ar-rasul àwọn tá à ń sọ yìí wọ́n lé òjíṣẹ́ ọlọ́ọ̀bá àlejò ọlá wọ́n lé jáde wọ́n Hasib bin Abi Balta'a òun náà ń bẹ́nu àwọn tí wọ́n ṣe gírí táwọn ará mọ́kà lè jáde ọlọ́run bá àlejò láwa ní wọ́n lé yín jáde wọ́n lé ànábì jáde sí ọlọ́run wọ́n sì lé ẹ̀yìn náà jáde kí ló ń fàtàn ilé yín jáde àtùmínú billahi rabbikum kò sí tó fà wọ́n fi lé jáde sí ìmánì lọ lè ágìrì al-iman billahi rabbikum kó tẹ̀ ọlọ́run kìí ṣe pé ẹ̀ ń jà sí dúkìá kìí ṣe pé ìyá ayé rẹ̀ ń jà kìí ṣe pé ìjà jàhílíyà ìjà tí ó ń bá ń jà òun náà ni pé a ń tún mi nú bìlá àti ọ̀fẹ́ tó ṣe gbọ́lọ̀ ń bọ̀ ni wọ́n ń bá ń jà lè ajílé ìmọ̀ ní tó sọ wọ́n dọ̀tọ̀ ọlọ́wọ́ bá àlejò lánàá lẹ́yìn ìgbà tí wọ́n jọ́tọ̀ ọlọ́wọ́ bá àlejò lásán wọ́n tún wá ń fi eyín tọ́lọ́wọ́ bá àlejò lásán kíni wọ́n fi fẹ̀yìn náà nítorí bẹ́ẹ̀ ń ṣe kíni torí bẹ́ẹ̀ ń gbọ́lọ́wọ́ bá àlejò lágbọ́ wọ́n jọ lè ń jáde papọ̀ kí wá ló fẹ́ fa ìfẹ́ láàrin kí ló fẹ́ fà tẹ́ẹ̀tì máa ṣe gíní tẹ́ẹ̀tì wá máa nífẹ̀ẹ́ wọn ọlọ́run bá alẹ́kọ́lá ní in kuntum kharajtum jihadan fi sabili wabtighaa'a àbùkù ọlọ́run bá alẹ́kọ́lá ń ṣe lẹ́yìn ìpè ẹmọ́ mọ́ ọlọ́run lọ́wọ́ tó bá jẹ́ pé nítòótọ́ ẹ bá jáde yàrin ẹ fi lélẹ̀ ẹ fi mọ́ta alẹ́ ẹ̀ eh, jihadan fi sabili nítorí pé ẹ fẹ́ jagun tó jẹ́ ọlọ́run bá alẹ́kọ́lá kéṣe torí nǹkan mi tí ẹ bá ṣe pé nítorí ayé òun náà lẹ́fi jáde kó nílùú mọ́kà tí ẹ bá ṣe nítorí àǹfààní kan tẹ́ fẹ́ rí òun náà lẹ́fi fi lú mọ́kà alẹ́ ẹ ẹ gbọ́dọ̀ ṣe kíni ẹ gbọ́dọ̀ mú wọn lọ́rẹ̀ wọ́n ti rán amọ̀dọ́ọ̀tì ẹ̀ tẹ́ jáde nítòótọ́ nítorí pé ẹ̀ wá ìyọ́nú èyí ọlọ́run ọba àdìsọ́lá ọlọ́ọ̀bá àlìsọ́lá nítorí àwọn tòṣòwòlà ilayhim bil mawadda tẹ́ ẹ̀ máa wá fi ìfẹ́ kọ̀rọ̀ ẹ máa lọ lè ṣe kí ni ẹ ṣùgbọ́n máa lọ lè fìfẹ́ hàn wá ní kọ̀rọ̀ gẹ́gẹ́ bí ohun tí hásì bùnà bìbá ta àti ẹ rí pé tí ẹ bá ṣe kí ọlọ́wọ́ bá àlejò ọlá pípín yìí ó fi hàn ṣùgbọ́n látara pé ọlọ́run bá àdékẹ́ láti fi hàn ànájúwà Muhammad sallallahu alayhi wa sallam ike ẹnìkan ti ṣe gíní ẹnìkan ti lọ ṣòfófó afẹ́kẹ́ ìṣìlẹ̀ bàbá wọn bàdá wà láàrin alharbo kódà alharbo kódà ogun jíjà tẹ rí ètò ni o ó sálùkú náà máa ní ẹ́ pláàni fógun wọ́n sì máa ní strategy so ní tí àwọn gẹ̀gẹ̀rí pláàni àwọn náà ṣe gẹ́ni àwọn ní pláàni tí wọ́n gbógun ìgbé bá ti fẹ́ ṣe rí àwọn mùsùlùmí náà ní pláàni tí wọ́n àwọn arẹ́ nìjọba àwọn mùsùlùmí òun wá lọ́lẹ̀ sọ pláàni tàwọn mùsùlùmí fáwọn tèfè ẹ̀rì pé wọ́n ṣe gẹ́ni wọ́n ti kú pláàni wọ́n sí ọlọ́ọ̀bà àlejò ọlá ní kùsìrúlẹ̀ ilé ìgbìmọ̀ mawadda kẹ́ mọ̀ wá lọ́lẹ̀ ṣe gẹ́ni ẹ mọ̀ wá lọ́lẹ̀ fi ìfẹ́ hàn wọ́n ní kọ̀rọ̀ wà á na àhàlámù bí máa àfẹ́ ìtún wọ́n máa àhàlẹ́ǹtì ọlọ́run bá nìkan ní bẹ́ẹ̀ ni ìní ọlọ́run èmi mo fi nímọ̀ jù ìmọ̀ àpẹ́ ìkùn níta bá fi pamọ́ níta ẹ ṣe pamọ́ tẹ́nìkan kan orí wà máa àhàlẹ́ǹtì àti nǹkan tẹ́ ẹ ṣe kí ni àti nǹkan tẹ́ ẹ ṣe ní gbangba ẹ ṣe ní kọ̀rọ̀ ni ọlọ́run bá nìkan láàrin ẹ ṣe ní gbangba ni ọlọ́run bá nìkan láàrin eléyìí inú àpẹẹrẹ rẹ̀ òun náà ni ìtọ́lọ̀ ọba àríkẹ́ láti hàn wá lára hasibun abibata hasibun abibata sọ̀rọ̀ náà ló ṣe ọlọ́run ọba àríkẹ́ láti kíni ó sì pe ìtàn yẹn ó sì tú síta ọlọ́run ọba àríkẹ́ lá ní sí ní kọ̀rọ̀ àbítẹ́ ní gbangba ẹni tó bá wá ṣe é nínú yín tó mú àwọn ọ̀sẹ̀ bọ tó mú wọn ní wọléwọ̀de ó mú wọn lálápàyà sí ń fìfẹ́ hàn wọ́n níkọ̀rọ̀ ń tú àṣírí àwọn mùsùlùmí ń lọ gbé àṣírí àwọn mùsùlùmí bá wọn ọlọ́run bá àdìsọ lálẹ́ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ nínú yín pàkàtọ́ lẹ́sàwà àṣẹ̀bí irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣe kí ni ó ti lò ó ti kó ó ti sọnù kúrò ní ojú ọ̀nà ojú ọ̀nà tó dúró irú ẹni bẹ́ẹ̀ ó ti nù ó ti kó olójú ọ̀nà ẹ̀rí nínú àyà yìí ọlọ́run bá àlejò ọlá ń sọ̀rọ̀ pé tùlùkúnà ilayhim bil mawadda tùlùkúnà ilayhim bil mawadda afáwa al-Qurtubi alayhi rahmatullah ìtumẹ̀lẹ́ ìnáà ni pé ẹ̀rí ti fẹ́ hàn wọ́n lójú wọ́n ní torí pé kí ni nítorí pé á ti dín àbí bàtà á ìfẹ́ tó fi hàn sí wọn kìí ṣe fẹ́nu ọkàn o ìfẹ́ rẹ̀ òjọ́kan wọn ìfẹ́ wọn òjọ́kan rẹ̀ ìfẹ́ àǹfààní ni nítorí mọ́síláhà ayé ni nítorí àǹfààní ayé ni òun náà ló fà á tó fi jẹ́ pé látara ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí òun náà ni àwọn olùmọ̀ nípa ẹ̀sìn wọ́n ti mú wọ́n ti ṣe òpin yà láàrin ìdájọ́ ẹni tí ń ṣe kíni ẹni tí ń bá wọn ṣèpè rí ṣe kíni nítorí kíni tí ń bá wọn ṣe nítorí tó nípa ẹ̀sìn wọn nítorí tó gbà pẹ́sìn wọn òdodo ní ní fi bá wọn ṣe ní àbí nítorí àtẹnujẹ bẹ́ẹ̀ ní kankan tó fẹ́ gbà lọ́wọ́ wọn ó ní àǹfààní ayé kan tó fẹ́ ṣe kíni tó fẹ́ ṣe lọ́dọ̀ wọn ṣé torí ẹ̀rí ti bá wọn ṣe ní àbáwá lóko tóbi alẹ́ yìí rahmatullah wọ́n ni màá kásọ̀rọ̀ tàtọ̀ ló èbó alẹ́ àwòrán ti mùsùlùmí ẹni tó bá ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ni máa ń sọ ọ̀rọ̀ àwọn mùsùlùmí yóò máa sọ àṣírí àwọn mùsùlùmí yóò máa lọ wájú yóò máa sọ ọ náà jẹ́ mùsùlùmí o wọ̀yù náà fi hù àlẹ́ ìwé mú wọ̀yù àrùbíkọ àdúwà bí àgbàrẹ̀ tó jẹ́ pé àwọn tó wá jọ tàbá mùsùlùmí yóò máa lọlé síkíní yóò máa lọlé fún wọn ní ìwò nípa ìtàwọn mùsùlùmí síkíní ní táwọn mùsùlùmí ń ṣe tí wọ́n sọ lámúyẹkùn bìláàlì kàkà àtẹ̀wọ̀ wọ́n ní wẹ́n ní báwọn ti ń ṣe yìí àbáwọ̀lù kùn tóbi wọ́n ní pàmò pẹ̀lú ayé yìí wọ́n ní wẹ́n báwọn ló fi di kẹfẹ́ rí o ìdàkánà tẹ́lẹ̀ owó lè bá lọ di ìdìyàwó tó bá jẹ́ pé ń ṣe yìí ó ń ṣe nítorí kí nítorí kọ́kọ́ bó ti ayé ni nítorí pé àǹfààní kan ni ló fẹ́ lọ́dọ̀ wọn bóyá wọ́n máa protect it gẹ́gẹ́ bí átìfin àbìbátà bẹ́bù ti gẹ́ṣe bọ́yá ń wá àtijá àti mú ó sọ̀rọ̀ fún ó wá rògbé tó máa ń ṣe púpẹ́púpẹ́ láàrin wọn tó máa fún wọn láwọn information kan wọ́n fẹ́ràn wọ́n máa ṣe kiri wọ́n máa fún ní tó wọ́n jẹ tó wọ́n ní òun jẹun fúnra rẹ̀ nígbà nínú ọ̀kan rẹ̀ pé àwọn ìdílé yóò ìtìrí ni wọ́n wọ àwọn ìdílé yóò ẹlẹ́bọ ni wọ́n wọ wọn ò sì ní ṣe kíni wọn ò sì lè rí ọ̀nà ọlọ́wọ́ bá àlejò ọlá àmọ́ nítorí ní pé ṣe òun náà ní kíni ó yá fàmí kan tó alimami Qurtubi alayhi rahmatullah wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ wọ́n ní kò ní mú dájọ́ pé kékeré ni kama fa'ala qatil hina qasada bidhalika istikhadha al-yadi nígbà tó náà ṣe ohun tó jọ bẹ́ẹ̀ tó jẹ́ pé n tó gbà lérò òun náà ni pé náà ní oore tó ń ṣe wọn kìí ṣe pé ó gbèrò láti fún ni láti jáde fún mẹ́sì islam. tó eléyìí nínú àwọn àkíyèsí ni kó jẹ́ pé àwọn ẹsẹ̀kìtìrì yóò ní àwọn tí wọ́n máa ń pèèyàn ní kéèkèrè ní láláì ní ẹ́ láláì sí ìdí tí èyí ṣe kí ni tó fi jẹ́ tó ń pèèyàn kéèkèrè mọ́ṣẹ̀ mú ò pé bẹ́ẹ̀ àwọn nǹkan tó lè kọjú téèyàn má jẹ́ kékeré rí kò sí kíni ẹ àwọn nǹkan yẹn ń bẹ mọ́ṣẹ̀ mú ò pé àwọn nǹkan tó lè kọjú yẹ pé á ẹni yìí torí kan báyìí kò ní jẹ́ kékeré ń ṣe bẹ̀ síbẹ̀síbẹ̀ àwọn ọmọ ẹ̀ ó ṣe kíni wọ́n sì dá sọ kékeré kan kí ló fà á nítorí pé àwọn mú àyà yìí irú àwọn àyà báyìí wọ́n mú yóò gere wọ́n kàn rẹ́ nìkan níṣìí ẹ́ wọ́n jọ ń jòkó wọ́n jọ ṣọ̀rẹ́ so bùnmùjámẹ́d ike wọ́n rí pẹ̀lú christian ẹ́ wọ́n gbé dàjọ́ lé lérí pé òun náà ti ṣe kíni òun náà ti fi christian lọ. so eléyìí túláàsì òun náà ní kíni òun náà ní ká mà kí ni ìdí torí ẹ̀ ṣe kíni à ń torí ẹ̀ ní wọn papọ̀ ó lè jẹ́ òwò ló pa wọn pọ̀ ó lè jẹ́ ìtẹ̀kan nínú kàyé ló pa wọn pọ̀ kátẹ̀ wá sọ pé ló ẹni yẹn ìwọ̀n ń sọ nǹkan nípa àwọn mùsùlùmí ẹ̀yìn nítorí àtẹnujẹ tí ó yí lọ́dọ̀ wọn tó jẹ pé ìyà àwọn náà wọ́n láwọn tí a jẹ lọ́dọ̀ tí wọn náà àmọ́ torí wọ́n fẹ́ pa ọwọ́ wàhálà wọ́n wà máa ṣe dáadáa sí ọ ìwọ wá torí ẹ̀ ìwọ wá sọ fún ọ àwọn mùsùlùmí ẹ wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí wọ́n ní irú ilé náà tó bá ti jẹ́ pé kì í ṣe kó yọnu sí ẹ̀sìn wọn kì í ṣe pé òun ò ṣe ìdáàmú mọ́ náà fẹ́ máa ṣe kí ni òun náà fẹ́ máa tẹ̀lé wọn irú ìgbà wọn yẹ fún ìdáàrí takàrí oníṣẹ́ kẹfẹ́ rí o àmọ́ síbẹ̀síbẹ̀ náà a ní fojú rẹ̀ wò a ní fojú rẹ̀ wò nítorí pé nǹkan tí ń ṣe yẹn nǹkan tó ṣe gíní nǹkan tó yàtọ̀ sí tó yapa sí ẹ̀sìn ọlọ́ọ̀bà àríṣọ́lá ni àbáwà Al-Qurtubi alayhi rahmatullah wọ́n ní tábà tẹ̀wá sọ pé kèsì kèfèé rí ìwé tí a mú a ṣe kí ni a ṣe ìdájọ́ fún a ṣe punishment apá láti ṣe kí ni láti ṣe kó bàá máa jẹ́ ìjìyà fún nǹkan tí ń ṣe yẹn láàrin yìí tí ìsìláàmù máa ń sọ̀rọ̀ wípé ẹni tí ó lọ lè gbé òfófó àwọn mùsùlùmí fáwọn kan àwọn tó jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ó wá lóun ṣe ìsìláàmù mọ́ lẹ́yìn ìgbà tó ti dé kí ni tó ti máa sórí ìsìláàmù tí ìsìláàmù bá ní bẹ́ẹ̀ ń ti ń bẹ lóòfin tí wọn náà ni láwọn kékeré tẹ rí mu tábàrí ẹnìkan ẹ̀yìn tó jẹ́ pé spike ti ń lọlẹ̀ yọ́lẹ̀ pé kí wọ́n sọ tó bá mú spike náà máa ṣe fún ẹ̀yìn wọ́n pa ní àmọ́ tó bá ti jẹ́ pé nǹkan yẹn wá látọ̀dọ̀ lára ti yá gan láà oníwàdí láà ẹ̀sìn payapaya ni ẹ̀sìn kí ni ẹ̀sìn tàjẹ̀lẹ̀ tàjẹ̀lẹ̀ ni bẹ́ẹ̀ káwọn náà bá mú ilé ẹni bẹ́ẹ̀ dáríkà ọlọ́sùn nítorí pé ó ti ṣe gíní ó ti wá jí ó ti mà sí ni wọn ó ti mọ gbogbo àwọn kọ̀rọ̀kọ̀rọ̀ wọn ó wá ṣe wá lóhùn ṣe má yóò wá máa lọ ṣe gíní yóò wá lọ ṣe fáwọn ọ̀tá ẹni tó léwu. àpá ọkùnrin ṣùgbọ́n wọ́n ní ókè táwa wá ní irú ẹni báwọn fi ṣe kékeré ọ̀dà ṣé sábọ́n bá ti ẹrú ẹni báwọn bá pa ni gẹ́gẹ́ bá ṣe pa ẹni tó pààyàn sẹ́ńpẹ́ tó pààyàn ṣe

wọ́n ẹgbẹ́ wọn pa nípa ẹni tó ti jáde kó ní ìsìláàmù ni wọ́n ṣe fáwọn inú náà yóò ti máa lọ. àbáwà tó tù dé wọ́n wá ní kí nìdájọ́ ẹ̀ wọ́n ní àwọn onímọ̀ wọ́n ṣe ìyapa ẹni lórí eléyìí pé ìjà yóò parọ́ ẹni bẹ́ẹ̀ ni. alimamu Malik wọ́n fi fáṣẹ̀ mú àṣà àwọn àfáwọn yìí àwọn sọ yìí pé ẹni tó jẹ́ eléyìí mùsùlùmí alimamu lásìkò yẹn òun yóò gbìyànjú tó ṣe ìṣìhàd lórí pé kí ni ìtòwòsè nígbàdéni lórí ṣé kò ń pa ni ṣé kò ń fi sẹ́wọ̀n ni ṣé kò ń fi àjẹ́ ni ṣé kò ń ṣe mọ́lẹ́ ni èyí tó bá bí tó bá wò pé yóò ṣe kíni yóò ṣe dédé pẹ̀lú ẹ̀ òun náà yóò gbé kalẹ̀ nígbàgbé mi lórí. bẹ́ẹ̀ arínú àwọn míì Abdulmalik àwọn sọ pé ìdàkẹ́rin ti àdá tó rú sí ní kùsì tó bá jẹ́ pé tó ti di àládà rẹ̀ ni àwọn ẹ̀ ti máa ilé máa ṣe lóró fòfó ni o yóò wá yọlẹ̀ yóò lọ gbọ́n táwọn ọkùnrin sọ yóò lọ gbé táwọn ọkùnrin máa pèsè rẹ̀ nu wọ́n ní tí wọ́n ẹ̀ mú rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ṣèkìrìn wọ́n ní wọ́n pàrọ̀ ẹni bẹ́ẹ̀ ni the anahu jasus irú ẹni báwọn ṣáìdì jasus ni ẹ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ ni tí ń ṣe kí ni tí ń dọ́gbọ́n gbọ́ ìròyìn àwọn èèyàn káàkiri wọ̀kọ̀dùkọ́dà Malik ní the country jasus ẹ̀lmọ́ Malik nínú mọ́tà bíi mọ́mù Malik sí àwọn náà ti sọ pé kí ni àwọn náà ti sọ pé mọ́tà bí àwọn òun náà pé tá a bá rí jasus ẹ̀ tó jẹ́ pé wọ́n kàn sáà ní wa kò mọ̀ spike yóò tẹ̀lé wa lọ́mọ́sáájú àjọ kírun tàbá ní sí nípa ọ̀rọ̀ ẹ̀sùn yóò tẹ̀lé wa èyí jẹ́ mùsùlùmí tọ́wọ́ bá padà jẹ́ lókè ṣe mùsùlùmí ẹ̀yìn lọ́dún tó mọ́jà bíi mọ́mù máàlìkì òun náà ni kó ṣe kíni òun náà ni kí wọ́n parú ẹni bẹ́ẹ̀ òun náà ni kí wọ́n parú ẹni bẹ́ẹ̀. àbáwọlì kùtùbí alẹ́ rahmatullah wọ́n ní abdulmalik tẹ́lifíwọ́n máa ṣe ṣùn tí àwọn sọ pé tó bá jẹ́ pé ẹni báwọn ó ti di àládà rẹ̀ pé tí máa ń ṣe nu wọ́n pa ni wọ́n ní tó jẹ́ kó sọ pé tó bá jẹ́ pé ẹnìyẹn máa ń ṣe bẹ́ẹ̀ títí máa ń pàràrú ẹ̀ wọ́n ní nítorí Ah, ah, hafi bin abi balta kò sí rẹ̀ kéṣe pé ìtàn yẹn tí mo wá ṣẹlẹ̀ pé fáwọn ẹ̀fọ́ àfúrà ṣe pé kọ́lọ̀ òṣèlú nígbà báyìí kọ́lọ̀ òṣèlú báyìí nígbà báyìí tó bá jẹ́ pé irú ẹni báwọn kéṣe pé máa ń pa títí máa ń ṣerú ẹ̀ wọ́n ní irú eléyìí wọn àní ṣèdájọ́ pé kíni àní ṣèdájọ́ pé wọ́n pa á torí pé ẹ̀kan tí hátìbù tó ṣerú ẹ̀ nìyẹn kò ṣe kíni kò ṣerú ẹ̀ mọ́ tó eléyìí òun náà ni àwọn ìdájọ́ àwọn ìdájọ́ táwọn àfáà yọ látara kíni látara áyà yìí tọ́lọ́ ọba àdìsọ́ láti sọ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin ahásùbùn àbíbáṣà àtàwọn kòfèrè ìlú maka. náà wọ́n nínú ẹ̀rí táàfin mà ipe tó bá jẹ́ pé ẹni bẹ́ẹ̀ kìí ṣe ẹni títí máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ẹ́n àbùkátà sí ká ṣe kíni ẹ̀ẹ́n wọn òbùkátà sí kí wọ́n parọ́ ẹni wọ́n mú arákùnrin kan wá tó jẹ́ pé bíi cid ni ọ̀tẹlẹ̀múyẹ́ ní fáwọn kèfèrí wọ́n ní orúkọ rẹ̀ jẹ́ furat bin hayyan wọ́n bá nàbí sallallahu alayhi wa sallam kò amara bihi an yuqtal ànábì ní ẹlọ́dẹ̀ pa bàtà nàbí ní pa fọ́sọ́ ó bá ké ó bá pariwo ó ní ya ma'ashara al-ansar à ẹ̀yin ansar ẹ̀yin ará mọ́ta uqtal wa ana ashhadu an ilaha illallah wa muhammadan rasulullah wọ́n lọ lè pa mí tí mo ti jẹ́rìí tí mo gbà pé ọlọ́wọ́ bá àlejò ọlá ọ̀kan tuntun ni kò sọ́wọ́ àmì sáà jọ́sùn lẹ́yìn rẹ̀ mo ti gbàgbà nàbí sallallahu alaihi wasallam ètò òjíṣẹ́ ọlọ́wọ́ bá àlejò ọlá ni ó wá pariwo tí ànàbí sallallahu alaihi wasallam wá gbọ́ ariwo ọ̀rọ̀ tó sọ yìí fa amara bihi fa khulliya sabili ànàbí wa ni ó ẹ sílẹ̀ nígbà tó sọ fóun ti gbọ́ ọlọ́wọ́ bá àlejò òun gbọ́ ọlọ́wọ́ bá àlejò ọlá gbọ́ òun sì gbàgbà ànàbí sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá àlejò ọlá ni ànàbí ni ẹ sílẹ̀ ànàbí anábì ní illa minkum man asiluhu ila imanihi anábì ní bẹnu yín tó jẹ́ pé wọ́n máa ṣe kíni wọ́n máa fílẹ̀ pẹ̀lú imani rẹ̀ na imani tó ti kílẹ̀mù pé bẹnu ọkàn òun òun wọ́n máa ṣe kíni wọ́n fílẹ̀ pẹ̀lú ẹ̀ anábì ní minhum furatun hayyan inú wọn òun náà ní ta ni òun náà ni hayyan so eléyìí nínú àwọn nǹkan tó ń túmọ̀ ní pé kíni pé tó bá jẹ́ pé kìí ṣẹni tí ẹ̀yìn tó jẹ́ mùmìnì kìí ṣe kèfèrí òkè tún wá ṣe ẹni tó jẹ́ pé kí ni ẹni tó jẹ́ pé wọ́n ti mọ̀ọ́mọ̀ ike àwọn ọlọ́dẹ gbé ọ̀rọ̀ àwọn mùsùlùmí yóò lọ́dẹ ṣe kí ni yóò so irú ẹni báwọn wọ́n ṣe kí ni punishment fún àmọ́ wọn nípa náà lábẹ́ eléyìí a rí pé anabi muhammad sallallahu Alaihi Wasallam sallam anabi jẹ́rìí hasid bin abi balta'a anabi jẹ́rìí rẹ̀ ike bó ṣe wí náà lórí imani bẹnu ọkàn rẹ̀ ǹjẹ́ bàtà nàbí sallallahu alaihi wasallam lọ tán ìjà rẹ̀ ní tí ó jẹ́rìí àwa tẹ́nìkan bẹ tó lè jẹ́rìí wa pé mọ́ni bẹnu ọkàn wa òun náà ló fà tó fi jẹ́ pé Umar ibn al-Khattab radiyallahu anhu nígbà tó di àsìkò rẹ̀ Umar padà kéde fún gbogbo àwọn mòmìnì pé ẹnikẹ́ni inú yín tó ni ọ̀tá ànábì òsì rẹ̀ kìí ṣe mùnáfìkì ẹni tó bá fi dáadáa hàn wá dáadáa láti bá lò ẹni tó bá sì fi àìdá hàn wá tó wá ń sọ pé inú òun má àwọn ṣèdájọ́ lé lórí lórí ìtàtàwà ìlò a sì kọ̀rọ̀ rẹ̀ lẹ̀kọ́ lọ́wọ́ bàdì tọ́lá ìtumọ̀ ẹ̀ náà ni pé ìwọ tó bá gbé wà dèdè rí wá so àwọn òṣèlú ọkàn rẹ láti wá sọ pé o jẹ́ dèdè rí ìjẹ́ kékeré ní tó fi hàn wá láti ṣe kíni ó náà láti bá olù a wà á fi kọ̀rọ̀ rẹ̀ á fi lẹ̀ sọ́dọ̀ ọlọ́wọ́ bàdì tọ́lá tó bá ti dìjọ́ gbé ẹ̀ kò ní ṣe kí ni ẹni tó ṣèdájọ́ yẹn ní ṣòro pé òun ṣèṣò ó ṣèdájọ́ pẹ̀lú tó mà ẹ̀ ọmọ ọba àlùkọ́ lánàá wà ṣe kí ni yóò wá bá àlù pẹ̀lú tọ́lọ̀ mà tẹ́ni yóò mọ̀ tó ti wà láyé tó eléyìí òun náà ní kí ni òun náà ní sí àyà alákọ̀ọ́kọ́ ní sọ fún wa nínú suratu al-Mumtahina insha Allah gẹ́gẹ́ bí àdéhùn wa wípé aago márùn-ún sí aago mẹ́fà òun náà ní àáfìmá ṣe aago mẹ́fà kọjá ìṣẹ́jú mẹ́fà so pẹ̀lú ìyọ̀ǹda Allah subhanahu wa ta'ala tó bá di ní ọ̀la ilé di aago márùn bákan náà tí ọlọ́run bá lè tọ́lá bá ní kí tẹ́lẹ̀ yóò sẹ́kù àmà tẹ̀síwájú nínú àlàyé tafsir wa àti Allah subhanahu wa ta'ala yóò mọ́sà fi òdodo àwọn alódodo tó jẹ́ ká tẹ̀lé ọlọ́run bá lè tọ́lá kó fi ìbàjẹ́ àwọn alíbàjẹ́ ọlọ́run bá إنه ولي ذلك والقادر عليه وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك